adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó ní kí ọdún eléyìí kó tó sojú ẹ̀mí wọn pẹ̀lú wípé à ń bẹ nínú àwọn tí ọlọ́run ọba kádàrá kí wọ́n láǹfààní sí gbígba àwẹ̀ Ramadan tó kọjá oore ni ọlọ́run tó wá ní kí eléyìí náà kó tún jẹ́ àlékún oore fún wa à ń bẹ ọba Allah subhanahu wa ta'ala. gbogbo àwọn oríire téèyàn máa ṣe níwájú ọlọ́run látara gbígba àwẹ̀ Ramadan àti látara ṣíṣe fòǹgẹ́ oṣù Ramadan abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sẹ̀ jẹ́ kí ó jẹ́ ìpín ẹnìkan kan wa. àwọn abẹ́lẹ́ ọ̀nkọ́ba Allah subhanahu wa ta'ala òní yìí jẹ́ ọjọ́ kejì nínú oṣù Ramadan gẹ́gẹ́ bí ṣe ń jẹ́ ọjọ́ kejì náà nínú oṣù èbó ti ṣe March abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala ìgbẹ̀yìn oṣù náà ọlọ́njẹ́ kárí ọ̀lẹ́lá ilaha illallah ọ̀lẹ́lá hawla wala quwwata illa billah. abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala fún àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ sábàbí àgbékalẹ̀ ìbánisọ̀rọ̀ ọlọ́run láàyè yìí àánú ọlọ́run àlékún arzikí àlékún imán àlékún òdúródédé àti ẹ̀mí ìpèpè sójú ọ̀nà ọlọ́run kọ́lọ́n kó má sọ ìbánisẹ̀ àlékún rẹ̀ fún yín àti àlùbáríkà àwọn abẹ́lẹ́ wọn sínú ìlú tá a wà yìí tí í ṣe olú ìlú gbogbo agbègbè wa yìí àánú ọlọ́run kọ́lọ́n bá ní fi sínú ìlú náà àwọn tí ọlọ́run ọba kó ìdarí ìlú náà lé lọ́wọ́ abẹ́lẹ́ wọn ọba Allah subhanahu wa ta'ala kó má sọ ìbánikún wa àti àwọn tí wọ́n jẹ́ àwọn lọ́balọ́ba bẹ́ẹ̀ àti àwọn alóyè lóyè ibẹ̀ àti àwọn tí wọ́n já wọn ìmáàmù nínú ibẹ̀ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala àkójẹ́ kí kálukú wa ká ní àtibọ̀tán tó dáa ká tán sórí tí a tààrà èrí ọ̀nà wa lọ́wọ́ ọ̀lẹ́lá ilaha Èsì àwọn ọmọ àyà wa ní ká bára wa sọ̀rọ̀. Òun náà ni shahadatu an la ilaha illallah wa shurutuha. Ìjẹ́rìí láti inú ọkàn àṣàhádẹ́tò anna muhammad rasulullah wa shurutuha ìjẹ́rìí láti inú ọkàn wa wípé òjíṣẹ́ ọlọ́run ọba ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn májẹ̀mú rẹ̀ tá a bá wo àkọlé yìí a rí i pé tí ó pàtàkì púpọ̀ ni wa fi misli hadha al-waqti alladhi kunna na'ishu fihi wà pàtàkì jùlọ nírú àsìkò tí à ń bá yìí tá ń bẹ nínú ẹ̀.